وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة كل ضلالة في النار فقد أخبرت ولغض الحمد لله أقرأ بالكيان أدي جلو قل أن محمد صلى الله عليه وآله وسلم وأرى النبي وصحابه pẹ̀lú tí ó ń sọ ìlànà lẹ́yìn tó ti di ọjọ́ gbèrè àgbéyàmà abẹ́lẹ́ òun tó fi jẹ́ ti àtọ̀rọ̀ yìí tó fi báyìí wọn. tọ̀síìr tó wọ́n sọ ali bronch aya one nine five ọgọ́rùn-ún méjì dí márùn-ún ìdè ákàtúntò ali bronch náà ọ̀sẹ̀ yára. أعوذ بالله من الشيطان الرجيم فاستجاب لهم ربهم أن أني لا أطيع عمل عامل منكم من ذكر أو أنثى بعدكم كالذين هاجروا وأخرجوا من ديارهم وأوذوا في سبيله وقاتلوا وقتلوا لأكفرن عنهم سيئاتهم ولأدخلنهم جنات تجري من تحتها الأنهار ثوابا من عند الله والله عنده حسن الثواب لا يجرنك تطالب الذي لا يضرنك تقالب الذين كفروا لا يغرنك تقلب الذين كفروا في البلاد لا يغرنك تقلب الذين كفروا في البلاد متاع قليل ثم مأواهم جهنم وبئس المهاد لكن الذين اتقوا ربنا لهم جنات تجري من تحت الأنهار خالدين فيها نزلا من عند الله وما عند الله خير للأبرار وإن من أهل الكتاب لمن يؤمن بالله وما أنزل إليكم وما أنزل إليكم وما أنزل إليهم وما أنزل إليهم علم لله لا يشترون بها إلا ثمنا قليلا أولئك لهم أجر عند ربهم إن الله سريع الحساب يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا لكم واتقوا الله واتقوا الله لعلكم تفلحون Nam ọlọ́wọ́ba tí ó dá àwọn ẹ̀dá rẹ̀. Àwọn náà ni ó ń yẹ̀dá fún àwọn kan nínú àwọn ẹ̀dá rẹ̀. Tí wọ́n lè máa jẹ́ ní tí yóò máa tẹ̀ é tí ó sì máa tẹ̀ ẹ́ ó ṣe pé àwọn ọlọ́run ẹni báyìí àwọn náà ní àwọn tí ọlọ́run bá yọnu sí àwọn olórin rántí ọlọ́run ọba ní gbogbo ìgbà gẹ́gẹ́ bí ọlọ́run ṣe ní kí wọ́n rántí ọ̀run lára pé wọ́n rántí ọlọ́run ọba náà wọ́n tún máa bẹ̀ẹ́ olóòní àwọn àyà tí a kà ní àná gbogbo àwọn àdúrà tí àwọn mùsùlùmí tí wọ́n jẹ́ eré tí wọ́n máa ń ṣe. ibi tí a kà lára ni pé tọ́kẹ́yìn ẹni tí lára àdúrà tí àwọn mùsùlùmí máa ń ṣe òun pé wọ́n lè wà dáadáa wá. أنفسنا ما وعدتنا على رسلك يوم الله fún wa ní ohun tó o ṣe láti ọrùn fún àwọn òjíṣẹ́ rẹ̀ lẹ́ni pé láádá àti àlìjẹ́nà tó o ṣàdéhùn fáwọn tó jẹ́ ànábì kan ti kọjá àti ànábì sallallahu alaihi wasallam lórí gbogbo ẹni tó bá ṣe dáadáa yóò rí dáadáa lọ́dọ̀ ọlọ́run wà sínú náà wà ẹ̀tẹ̀ náà àyà rúṣùlẹ̀ ìrànwọ́ rẹ̀ tó máa ń ṣe tó ti di fún àwọn tí wọ́n bá tẹ̀lé ìlànà rẹ̀ láti àwọn àlẹ́bí ọlọ́run ọlọ́run tó gbọ̀gbẹ̀rẹ̀ ọlọ́run fún wa. wàlẹ́ àpẹ̀kọ̀ sínú yẹ́wù bẹ̀rẹ̀ kẹ̀yà ó tún máa jẹ ọlọ́run pé ọlọ́run ò máa dojú ti wá ní ọgbẹ́ ilẹ̀ òkè àmà wọ́n dojú ti wá ní ọgbẹ́ ilẹ̀ òkè àmà ìnákàlá tó kọlé fún ilẹ̀ àn torí wọn ọba tí kì í yapa àdéhùn mi ọ ẹ wọ ayé àti akàyè ìyẹn ni pé ẹni tí ó bá ń jẹ́ mùsùlùmí lẹ́yìn ìgbà tí ó bá ń ṣiṣẹ́ rẹ̀ tán ń tẹ̀lé àṣẹ ọlọ́run ọba ìgbàtọ́wọ́ ní kó ṣe kí ń ṣe èèyàn gbọdọ̀ tó lọ wá tẹ̀ kí ọlọ́run ò ẹni tí ó yẹ kí n rí lórí tí mo ṣe ní tẹ̀lé yìí ọlọ́run jẹ́ kí n rí o ìyẹn ní ọlọ́run ọdún wa ní ládàá iṣẹ́ yẹn ara àti àpẹẹrẹ tó ti yẹ máa ṣe ni ẹ̀rí àwọn nínú ọ̀rọ̀ bọ́ọ̀lù àrùn gbà rẹ̀ àwọn ilé ìlú ti débi tí ó dé lónìí yìí òkú àti mẹ́sàn-án ìyẹn kò lọ́mọ bẹ́ẹ̀ lọ́rùn bí wọ́n ti náà wà ẹ̀sìn náà àìlá rúṣùlẹ̀ àdéhùn tó bá òjíṣẹ́ rẹ̀ ṣe ẹni pé àwọn òṣìṣẹ́ tí wọ́n ti kọjá àwọn àdéhùn rẹ̀ tó ń ṣe fún wọn kó ń ṣe fún àwọn tó máa ń ṣe dáadáa fún àwọn náà mọ́tò náà tí ó jẹ́ ìwọ̀n fún wa bákan náà ìyẹn tó máa ń bẹ lọ́nà nípa ọlọ́gbọ́n ilé ọ̀gbẹ̀yà náà ló kọ́ máa dojú sí yàn. ولا تخزنا عرفت أهوال إنك من تدخل النار فقد أخذته ẹni tó bá wọ lọ́jọ́gbọ́n ní ọ̀kìyàmọ̀ à ènìyàn ẹni ìyẹpẹrẹ tó le ọlọ́run ìyẹpẹrẹ ló sọ̀rọ̀ ọlọ́run tó dúró sọ̀rọ̀ ọlọ́run bí ọjọ́ gbé ti àkẹyàmà bákan náà ọmọ dàbí ti wá ní ìṣẹ̀lẹ̀ ilé ayé níbí náà gbogbo kẹtọ́ lọ fún ìrànjẹ́ ní ẹgbẹ́rẹ́ tí ó ń lọ ní díẹ̀ ní tí ojú ó tì ọlọ́kọ́ mẹ́tì kí ara ilé gbéregbé rẹ̀ ìrẹ̀ta tó kí ó wá ṣẹlẹ̀ tó wa. wọ́n ní bí gbogbo àwọn ẹni yìí bí wọ́n ṣe bẹ̀rù wọn ọba ọlọ́run فاستجاب لهم ربهم فاستجاب لهم ربهم نعم. فاستجاب لهم ربهم أن لا أطير عمل عام منكم من ذكر أو أنثى بعضكم فالذين هاجروا وأخرجوا من ديارهم وعيدوا في سبيلي وقاتلوا وقتلوا لأكفرن عن سيئاتهم لأكفرن عنهم سيئاتهم ولأدخلنهم جنات ولأدخلنهم جنات تجري من تحتها الأنهار ثوابا عند الله والله عند حسن الثواب ọlọ́wọ́ bá ní gbogbo àdúrà tí àwọn وانت ṣe الله ọlọ́wọ́ ọba يصرفوا شصارا فاستجاب لهم ربهم ọlọ́run ti gba àdúrà yẹn ẹni pé àdúrà ọ̀hún ó sì rí الله bí wọ́n ṣe sọ lọ́dọ̀ ọlọ́run أني لا أضيع عملا عامل منكم من ذكر أو أنثى بعدكم من بعدي ẹnu bí ayà ike ìtàlélá òde àmàlẹ̀ àádẹ́yẹ. ẹ̀rọ ìgbẹ́ kẹfìr wọ́n ní ọmọ sálàmà ìgbà tí wọ́n ṣe ìjọ lọ sí Madina àwọn ọkùnrin làmẹ́bí wa sọ̀rọ̀ wọn. kí wọ́n fẹ̀sán onílàdá ọgbìyànjú ó sọlọ́mọ ìwà ọmọ fún ọ̀nàbí pé yá ọkú lọ́wọ́ láàlọ́ sùmọ́ ìwọ́ ذكر النساء في الهجرة بشيء كما بعض على السبيل في هجرة أعطى قرن صوت طريقة وكذا قطع هجرة àbí gbogbo wàhálà táwọn náà ṣe yẹn à ní ní ẹ̀sán rẹ̀ ni ọmọ wa ní àá ọ̀tẹ̀jẹ́ abẹ́rẹ́ ọ̀rọ̀ ọ̀pọ̀ ọlọ́run ti dá yín lóhùn ike àní láòbí àmàlà àmìrín ipe mi rà láre iṣẹ́ ẹni tó bá ṣiṣẹ́ ní kò nínú yín kí gbogbo ẹni tó bá ṣiṣẹ́ ní ládàá rẹ̀ ìlera láre ẹni pé ìní ṣàìsùn mi ń dákẹ́rì ń áwọ̀ ń ta èèyàn jẹ́ ọkùnrin ní ojú bẹ̀rẹ̀ ni èmi ọlọ́run ìní fi ẹ̀sán rẹ̀ láre pípẹ́ wá ní nǹkan tí mo ní ìfẹ́lẹ́ bẹ̀rẹ̀ kò sí mọ́ kó jẹ́ pé ìyá mọ̀ kọ́ mọ́ bá nǹkan kan lọ́dọ̀ èmi ọlọ́run ọba à wọ́n ní ìdí ìṣe bẹ́ẹ̀ o. báyìí tó kún mi báyìí ìmọ̀ràn ló kẹ̀sí ní báńkì fún ní báńkì ó ní ìtumọ̀ rẹ̀ ni pé ẹ̀san tí ó san wọ́n bá kankan náà ni ẹni pé tẹnìkan ò ní yàtọ̀ sí ti ẹnìkan ẹni pé àì jẹ̀mí ìkún fi sàwádìí sàwáhùn gbogbo àtọkùnrin àtọkùnrin bákan náà ló ti sọ ọlọ́wọ́ ní falọ́dínà hajaru gbogbo ẹni tẹ́ ṣe jíra láti mọ́kà lọ sí madina ọ̀kùnrinjú ní díyàrí lò tó ṣe pé wọ́n lé wọn jáde kó nílé wọ́n fara ni wọ́n fá wọ́n jáde wà oòrùn fi sẹ̀dírí tó wọ́n fi ìnira mú yín nítorí ojú ọ̀nà tèmi tẹ̀ ń rìn wà ká tàlú àwọn tó ṣe pé wọ́n jagun wà kú tìlú àwọn tó ṣe pé wọ́n pa wọ́n lójú ogun olúwa ní gbogbo àwọn ẹni wọ̀nyí àwọn tó ń ṣe jọ́rọ́ àwọn tára lé wọn àwọn tí wọ́n jagun lọ́wọ́ kẹfìrọ́ nà ẹ̀hún fẹ́yì áàtìyẹ ọlọ́run ní gbogbo ẹ̀sẹ̀ tí wọ́n ṣẹ̀ ìmì ọlọ́run ìpààrẹ fún wọn. wọ̀lẹ̀ ó ṣe lẹ́nà oúnjẹ náàtì olúwa ní òun tó búra pé òun ó fi wọn wọ àlejẹ́ náà tẹ́tìrí ní tàṣìṣe ẹ̀nà àlejẹ́ náà tó ṣe pé akérèmọdò odò ń sàn ní abẹ́ rẹ̀ ọmọ ní sọ̀rọ̀ abáńdé ìndìlá ẹ̀sán lélẹ́yìí sínú ọlọ́run ó sọ fún ọ. والله عنده حسن الثواب ọlọ́ni èmi ni mo ní ẹ̀sọ́ tó ṣá lọ́dọ̀ ni mo lè sọ fún ẹ̀rọ mi ìyẹn ni kí gbogbo ẹni tó bá ń ṣe gbìyànjú ẹgbẹ́ àwọn sọ̀hábà ti ṣe ẹ̀rẹ̀ àwọn sọ̀hábà àyà yìí jẹ́ àyà tọ́lọ́wọ́ bá fi ṣàfọ̀mọ́ fún wọn láwọn tó bá ṣe é jẹ́ rán pẹ̀lú àdúgbò bákan náà àwọn tí wọ́n ń jagun pẹ̀lú àǹdẹ́bí sọ̀mọ́ ọ̀dẹ̀sẹ́lẹ̀ olùwàdí fún àtọ́bá ń ṣẹ̀ mí kí n sì lọ pa ẹ̀ṣẹ̀ wọn rẹ́nu ọ̀rọ̀ ẹ̀wọ̀n fẹ́ẹ́ rán náà á lè wọ́n tó yẹ ẹ̀ sì lò. bẹ́ẹ̀ náà ni bí ẹ bá jẹ́ tó ṣe pé ó ní àwọn iṣẹ́ rí ẹnì òun ń ṣe iṣẹ́ rí yẹn wá pọ̀ ọ̀pọ̀ gan-an àwọn iṣẹ́ mi bí ẹ bá wá ṣe tó ṣe pé kìí ṣe iṣẹ́ tọ́lọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí àmọ́ kìí ṣe pé nìyẹn máa mà kìí ṣe kó táyà kókó lọ sí pé ìmọ̀ ṣe lọ kìí ní jáwọ́ fún bẹ́ẹ̀. olúwa ní òun sì máa fi àwọn dáadáa yẹn òun sì máa fi pa àìdáa yẹn rẹ́ ẹnìyàn àṣàṣà náà sí yọ̀dẹ̀ yóò fi lọ sí ẹ̀yẹ nínú ìṣesí ẹni tó bá nílò àkáyìí òun ni pé tí èèyàn bá bá èèyàn ṣe èyí ṣe gbogbo tí èèyàn máa wò ní aburú ẹni ẹ̀rọ ìtàbúrú nìkan lọ́ máa wò bóyá ni pé dáadáa tó ní èyí ó wo dáadáa òun náà lápòjúwe ẹni tó gbọ́ pé ìpìlẹ̀ rẹ̀ dáa ìyẹn ni pé ẹni yìí á ah, Islam sọ̀ṣẹ́ ìlẹ̀ ló ń ṣe súnà lẹ́sọ̀ náà tẹ́lẹ̀ mi ní ṣe so èèyàn wá rí àwọn ìwà kan tí kò bá àwọn tí ń wù èyí ilé yẹn dànù báwọn èyí ilé yẹn dànù bí ó ní pé èèyàn ó ṣàfaradà lórí iṣẹ́ nìyẹn ń ṣe ló sì gbìyànjú pé mo ní ṣe fún ẹni yìí ṣe àlejò sọ́nù wọ́n ẹ̀ ṣe náà di ìgbà tó máa ń sọ̀rọ̀ pé هو النبي صلى الله عليه وسلم فشاورهم في الأمر وإذا عزمت فتوكل على الله واعف عنهم واصفحهم tọ́lọ́ ní ike lọ pé tí wà ní ìgbà ti ti sáré tó kì í ní ìdààmú lórí ọ̀rọ̀ kankan fẹ́ ṣe lọ́ba ìṣó lẹ́yìn pàtó ìwọ̀ṣà wí òfin àmì máa ń ṣe ìmọ̀ràn pẹ̀lú àwọn èèyàn وإذا عزمت صبت وكانوا لي يورك في يوم الشباب فتوكل على الله فرب واعف عنهم واصفحوا ما سوتكم ما شيء yẹn kí wọ́n máa ṣe nǹkan tí wà lórí ìtọ̀mọ́ àlẹ́fẹ́lẹ́ tí ò lè ti ọlọ́run nínú wà àmọ́ máa mójú àwọn ìwà apátákejì lọ́sẹ̀ bá ti ní èèyàn ní ìsìláàmù gidi èèyàn ní súnà gidi tó ń ṣe àmọ́ wá kù díẹ̀ níbi àwọn ìwà kan ìkankan tó ọ yẹ kí èèyàn fojú fo àtúwájú ìtàyẹ bá jẹ́ ọ̀rọ̀ manhaj kí sọ̀rọ̀ wà kátó ọ̀rọ̀ manhaj ni àtúwájú pé ẹnìyẹn náà ti wá tó fi fọ ìwà yẹn di jẹ́ pé bóyá ìtọ́kọ́ ni so irú nǹkan ẹ̀yẹ gbọ́dọ̀ wá á ah, pé àbíkẹ́ ìjáwọ́ bí irú nǹkan báyìí so bẹ́ẹ̀ náà ni ẹlòmíì àìmọ́dún eléyìí àìmọ́dún ní bá a ṣe máa ń báyà lò báyìí ipe ọmọ èèyàn tó bá ti ní ti ń jẹ́ ìpìlẹ̀ ẹ̀sìn àmọ́ wọ́n kù díẹ̀ kà tó síbi àwọn kankan nǹkan kan yẹn yóò àfojú fo àwọn èyí tó wá jẹ́ pé bóyá ìwà láàrin ẹ̀ bóyá ọkọ̀ àti ìyàwó wọn ni kí ọmọbìnrin yìí oníwà kàtẹ́ láì àmọ́ wọn sábà pé á ah, ọ̀tá lápẹ́yà èyí tẹ̀ ń fẹ́ lọ ọjà tó tó ṣe bá dà àmọ́ wá ní àwọn wa kùdìẹ̀ kùdìẹ̀ kan èyí ṣàfojú fo rẹ̀ èyí ti mọ wọ́n lẹ́tẹ́ fi máa tó nǹkan yẹn ṣe pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà làbẹ́ tí ọmọ ènìyàn bá níyàwó ìlà onílà kẹrìtà nílẹ̀ ṣe ń tó bá kúrò àtàkùn lára rẹ̀. ولو قدر جئت بها في شيء آخر أو كما قال صلى الله عليه وسلم أنكني طبعا ولي بكلام وجري يا أولي تو لايت وأو بها إذا كان يجي عليه جواب بالو مو كان يو طبعا لايت لا لا kò sí owó nìkan kan tó láì so àmọ́ kò sọ̀rọ̀ pé àgbà ah, tí mo ti rí eré ìjọba mẹ́rin yìí ti ń parí ọkọ̀ bẹ́ẹ̀ náà nù àbà islam ọkọ wa ká islam ọkọ wa ọkọ wa báwọn ìní tí mo bá débẹ̀ ní pé ọlọ́mọ ọba ó ní àwọn tí wọ́n ṣe yíyọ tí wọ́n jagun tí wọ́n gbé lè ṣiṣẹ́ sìn yìí olùwàlẹ̀ má ti pa àwọn àìṣe wọn rẹ́ torí pé àìsàn yẹn ti dáadáa wọn yẹn ti ó ti pọ̀ ọlọ́ni yẹn nìkan kọ́ màá wá ní kan tó wọ àlejò náà àjẹ́ náà tó ṣe pé ẹnìkan ò léwu ẹ̀ ni èèyàn ní kọ́lé kó tó wá kọ́ ilé sórí omi kó ní orí omi ló fẹ́ máa gbé wọ́n lè àlé omi rẹ ni bí a kìí lé omi yìí àlọ́ pé orí omi gángan náà ní kọ́lé tí ní máa gbé tó kò ṣe é ṣe àmọ́ àdìjẹ́ náà ọlọ́run ọba orí omi ọlọ́run ọba ní ọba àlànà tẹ́jìrì mi ta sí ya àwọn tó akérèmọdé wọn máa sàn níbẹ̀ ni wọn máa sàn tó lè fi mọ̀ pé n ti ń jẹ́ àdìjẹ́ nǹkan ti bẹ láyé ó kọ́ ní kẹjọra ọjọ́. طلبني أرجع وأكواب الموضوع ونمارك مسكوفة وزرابي منكوفة وجهه قطعي وقال كذا من دراما بيتا الجنة شيري أنا بين من يعلمنا شيري إن الله قدنا لي ọyàtọ̀ síra wọn tọ́lọ́ àwọn tí wọ́n bá ṣòro eléyìí tí wọ́n fẹ́ jagun ẹ̀sìn ọlọ́run ọba ọlọ́run ní á èyí wà fún wọn ní àlìjẹ́nà ọlọ́wọ́ ni wọ́n mọ́ àwọn ẹ̀ńdà ó fẹ́ẹ̀sì ọ̀tàwà lọ́wọ́ ló ní ẹ̀sán tó dájú ẹ̀sán ọlọ́run máa ń dájú sẹ́yìn lọ ni mo látara pé ọlọ́run ọba aláàánú ni bákan náà ọlọ́run ọba ọba tó ń ju ọmọ ẹ̀dẹ́ yẹn lọ́wọ́ pọ̀ ni tọ́mi yẹn bá ń ṣe eré kan dájú mọ́ lẹ́nu èèyàn gbọ́dá mẹ́wàá tọ́mi yẹn bá ń ṣiṣẹ́ eré kan gbà ní lẹ́wọ̀n akọ́lọ́wọ́ fún ọlọ́wọ́ fún ní seven hundred ládàá seven hundred lérí iṣẹ́ eré kan tòlẹ́ olùmọ̀ bí àánú ọlọ́wọ́ bá ṣe mo ṣe pé wọ́n ṣe fẹ́ káárí àánú wọn káárí dáadáa wọn káárí àlejò náà wọn ọlọ́wọ́ ẹ̀ńdà wọn fún fún sọ̀rọ̀ اللهم لا يغرنك تقلب الذين كفروا في البلاد لا يغرنك لك تقلب الذين كفروا في البلاد متاع قليلا ثم مأواهم جهنم وبئس المهاد اللهم علي هو النبي صلى الله عليه وسلم أحمدك تقلب الذين كفروا في البلاد لا يضرنك بي أو ينشي الله ثمن ضاء ثمن تبي ينشي البلو تقلب الذين كفروا يشيين عواتي في ريفة سيئة ثمن بلو بل في ó yẹ tọ́ jẹ o ó yẹ tọ́ wa lẹ́nu tọ̀tọ̀ ìsọ̀lọ́mù jẹ olùwà ni ṣé rí ayé tí wọ́n ń ṣe yẹn ìgbàgbọ́ tí wọ́n ń bá wọn mọ̀tá ń kọ̀dé ìlọ́nù ẹ̀ ìgbàgbọ́ tó kéré ni ó kéré bàjẹ́ lẹ́yìn pàtó bá gbá ìgbàlù kékeré wọn tán màáwá ó ń mọ màáwá wọn jahannam wọ́n wọlé já àdámọ̀ káyìn ni ẹni pé wọn lè ní ààbọ̀ wọn lè ní ààbọ̀ ààbọ̀ iṣẹ́ ìparí yẹn fi máa ń mọṣẹ́ yá iṣẹ́ ìdá níparí lẹ́yìn tó àti máa fẹ́ sí ìjòkó ìjòkó tí ọba dá ẹgbẹ́ tẹ hàn àwọn ìṣọ́ra ọmọdé dédé òun ni pé kó ti di bí táìmù aago jẹun ìmọ̀ akin lè fi ó ìgbà ọlọ́run ọ̀gá ah, ilé fi òun ti dee torí wọ́n ti dé dáìtì àsìkò nígbà yẹn àmọ́ ọbẹ̀ ní ìmọ̀ akin lè fi ó ọwọ́ ajílọ lágbo méje àárọ̀ wọ́n ti wọlé ní eight àbúwọ́ ajílọ ní eight náà wọ́n á sọ pé ah, ah, ẹ̀ so ìtí ọ̀pẹ ìtí ọ̀pẹ wà ń bẹ̀ ìtí òtí pé yóò ti sùn lọ́wọ́ wà ń bẹ̀ ìtí pé yóò pẹ́ wọ́n da dúró wà ń bẹ̀ so ìdí mo fẹ́ yọjá ni pé ṣe rí ìgbẹ̀yìn nǹkan ìyẹn tí mo fi ń ma bí nǹkan ṣe rí òmùrò bí ọkọ̀ wa sí mi ìgbẹ̀yìn tí mo mọ bí nǹkan ṣe rí gangan bẹ́ẹ̀ wá ní gbogbo àlámọ̀ ìṣẹ̀lẹ̀ ayé yẹn bẹ́ẹ̀ náà ni ẹ̀sìn ọlọ́wọ́ àlẹ́bí sọ pé ìgbẹ̀yìn náà ní tó àwọn Yorùbá náà tó ń lè gbẹ̀yìn ní ti oníṣẹ́ ọlọ́run sọ fún àlẹ́bí sọ lọ́wọ́ sọ̀rọ̀ tó jẹ́ pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí ó bá gbogbo ẹgbẹ́ wọn fẹ́ sẹ́ ọlọ́run máa rí ni ọ̀rọ̀ tó bá gbogbo ẹgbẹ́ wọn fẹ́ sẹ́ ọlọ́run máa yé náà lọ́ máa rí wọn gbọ́dọ̀ jẹ́ ọ̀tọ̀ jẹ bí àwọn tí wọ́n jẹ́ aláìṣẹ̀ tìjú wọ́n ṣe ń ṣe ń lé ayé ẹni kọ́tọ̀ jẹun atọ́kùnrin atọ́bìnrin torí pé kí ni tí wọ́n ń wá àwọn ọ̀wà ẹni tó bá fẹ́ bí ọlọ́run kò ní kù náà kankan àmì tó bá fẹ́ rí kí ọlọ́run yóò mọ sá fáwọn ìkan tí ó pọ̀ ìdí ọ̀pọ̀ yóò mọ sá fún pé ẹ eh, ǹdè ṣe léyìí ẹ eh, lọ́mọ jẹ́ kọ́lá ẹlòmí ọmọ rẹ̀ pé arìnrìn ẹlòmí ọmọ rẹ̀ pé kọ́ lájú ẹ máa ń wọ́n náà àwọn ọmọ obìnrin nìsín kọ́ obìnrin ọ wà jẹ́ ẹ̀jẹ̀ two ẹ̀jẹ̀ three kọ́ ní boyfriend kankan nítorí kó o ti ṣe kí ni kì í ṣe tán tí ó lọ kọ́ kọ́dà àwọn ẹ̀yà rẹ̀ nínú owó pé àà irú ọmọ òun ni a nì wọ́n ní ọmọkùnrin kankan ní bẹ́ẹ̀ ni ọmọkùnrin náà kúnnà wà ní ẹ̀jẹ̀ two kó wà ní ẹ̀jẹ̀ three kọ́ ní girlfriend kankan sòtò wípé kí ni gbogbo ìranù táwọn èèyàn ń dà tí wọ́n ń ṣe rẹ̀ ẹtọ́ fẹsẹ̀ sí ọlọ́run kò ní dé díẹ̀ fúnra fún wọn ìrìn retí tí ò tí ì ṣe tá àti níyàwó kì í ṣe tá àti lọ́kọ kò ní dé díẹ̀. tó kí wọ́n lọ́wọ́ ní ah, èmi náà fẹ́ kí wọ́n sọ pé èmi náà ní boyfriend tó òun ti wo takọ́lọ́gbọ̀n ìrìnà kẹfàrò fílbílà ó ti wo báwọn ṣe ń tẹnu wàláyé ó tún lọ gbọ́dọ̀ owó bí àwọn tí ò ti tún lọ ṣe ń owó máa ṣe ń jẹun ọgbọ́dọ̀ owó máa ṣe ń wọṣọ ọgbọ́dọ̀ ọ̀ gbọ́dọ̀ wo lọ́jọ́ ìṣẹ̀lẹ̀ ayé wọn ìtẹ́sìn tó gbé kalẹ̀ fún ọ tó lè fún ọmọ wò. sọ àwọn tí wọ́n bá fẹ́ ṣe ayé òṣèlú olébí wáyé o òṣèlú olébí wáyé náà ni ó sún wọn débi kí wọ́n wọ́n lọ lé ogún sáré tẹ́lẹ̀ kan wá lẹ́lẹ̀ kan tí ń gbé wọ́n tó kìnkì káàkiri nìsín tó ọmọ wa ò fẹ́ á lè wá ní báyìí ọmọ wa banú jẹ́ So ọ̀nà tí wọ́n fẹ́ rìn tí wọ́n fẹ́ lọ ní yàtọ̀ tó táwọn fẹ́ lọ àwọn òkú ńlá àìmọye lómi tó ṣe pé ó ti di olórí burúkú látara kíni látara ìmọ̀ lọ́lẹ̀ ewu bẹ́ẹ̀ lómi òfin ti tẹ̀mí ayé rẹ̀ tí ó ké bí àìwúlágbájá ah, ìlú ni àjọlọ́dẹ ah, ah, kí omi náà ni àjọlọ́dẹ ìwé ni bí ó pọ̀ sí ju nípa àwọn tó lọ́dẹ kí omi ni àwọn ni ó ní àá tí wọ́n á ní ta mọ́lẹ̀ pé wàláì àá ọ̀pọ̀ sáìtì rẹ̀ tó bá débẹ̀ à ah, ọtún ní mọ́tò tí ń lò ní ìsìn ní òun ò sì mọ ọ̀nà tó fi ń rówó ẹnìkan bá tó mọ́ wà ní skul à ń sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí náà rèé wọ́n ní wà láyé parọ́ tí èèyàn gbọ́dọ̀ lọ wo bí àwọn èèyàn bá ṣe ń ṣètẹ̀lé ayé yàn ẹni ẹni tó náà ní ọ̀rọ̀ yìí ní kò sí irọ́ mẹ́. ó ní ọ̀rẹ́ àwọn kan bẹ àwọn jọ lọ́lẹ́ tó ní àwọn jọ parí sánáwì nígbà tó di àwọn tí ń ba àwọn òfin àwọn ilẹ̀ náà wọ́n tọ́ka ní pé nǹkan yìí náà yí padà ọ̀rẹ́ kókọ́lé kókọ́ alákọ̀ọ́kọ́ kókọ́lẹ̀ kejì ọ̀rẹ́ ramọ́tò rà fúyàwó ó tá a máa ti wá pàdé owó mọ̀tò mọ̀ pé ọ̀rẹ́ jésù náà ti fọ̀nà yín hàn mí fọ̀nà yín hàn mí orin tó tá a mọ̀tò fún ẹ̀rẹ́ kẹ ọlọ́run náà kẹ òsì kankan ẹjọ́ ń yí wọn náà ní ìlera eré yìí sàdí wọn. olóòtú ti máa sọ fún olóòtú sọ fún olóòtú ti di ọ̀kan lòótọ́ jí lọ́ba bí aago márùn-ún ọ̀gá jí wọ́n jí lọ nípa lẹ́rẹ̀ ó kẹlẹ̀ kọ́ rẹ̀ kẹ́kẹ́ ká lè mí èmi ni wọ́n wá sílẹ̀ kù fún ọba wọlé tí ò sí yẹn sọ kò sí ọ̀rọ̀ tí máa ń bọ̀ sọ ìròyìn sọ̀rọ̀ ẹjọ́ lónìí fún ẹ̀yìn rẹ̀ mi sàmìlì náà ọlọ́wọ́ torí kọ́ ìgbà tí ó torí lọ méjì owó kìlá rẹ̀ ọ̀rẹ́ ìrìn náà ó ní bá wọlé tó wọ iná tó lè wọ iná òun ni ah, iná bò òun bò ní wàyí òun wọ iná tó ọwọ náà lọ ń lọ lọ́wọ́ olóhùn bẹ a ah, kí ló mẹ́rin ó ní kòtò owó táwọn ohun ṣe tó bá ti ṣe tán ọ̀gbọ́dọ̀ kí o kí ní kí o olóhùn ni a. Ah, yóò wọ́n tù ọ́ lórí kí o rẹ ó ní òun kí o lò kí o rọ òun àjọ wọn wọn lọ́wọ́ sí ní oníyè ó lóun jáde padà ní òun kí o rọ òun kí o rọ òun ni a lọ́kọ̀ ọ́n lò rẹ̀ so èyí ọgbọ́dọ̀ máa ń wú àwọn èèyàn bí wọ́n ti ń ṣẹ̀ ní bí wọ́n ti ń ṣe ilé ayé ẹ̀rọ ló máa ń bẹ pé òun ò ṣòkòrò àwọn àmọ́ àti pọ́lọ́tọ̀ ìṣáájú kí ọrùn fún bóyá ń ṣe owó rẹ̀ ń tó wò ọlọ́run ti lànà owó rẹ̀ tán lọ́wọ́ lówó wọn lówó iye ọgbọ́dọ̀ wúlò rẹ̀ náà fún ẹgbẹ́ tiẹ̀ lọ́wọ́ fi iṣẹ́ lọ́wọ́ fi sáré pé aláwájá ah, ah, ń hù dé sẹ̀lé ń dé hù ọlọ́run kìlọ̀ fún àlẹ́ nípa ọgbọ́n ọ̀fẹ́ náà ìgbé tó báwọn kìtòrí ti ń ṣẹ̀ ní fúrì ilé ayé ẹ̀yọ́ ilé fúrì bẹ́ẹ̀ o bọ́sí ń jẹ ogun tó ń jẹ ńlẹ̀ ayé ẹ̀yọ̀ lè jẹ ogun gan o ṣùgbọ́n tó ń yá ìkọ̀ra ẹ̀yọ̀ lè lóhùn rẹ o gbogbo ìbádọ̀ yọ̀ lọ́dẹ màtá ẹ̀rú kàlẹ́ lọ ìgbádùn kékeré kan láyé rẹ̀ ni ọlọ́wọ́ ni tó bá jẹ́ ogun ìjọba kìyàmà fún mẹ́ma àwa oúnjẹ ànínàm olúwa ní ibi tí wọ́n padà sí olóòdì lọ́nà jẹ́ ànínàmà فرواني وبئس المهاد آه جانا مربوطة بالدين قمي يا لما بكي وبرو قمي يا لما بكي تو يا وبدو ما هو شفتي أو يعني قرآن قبين الله قال إن الذين يقترون على الله الكذب لا يفلحون يوالبوا الجوع وطبعوا الطعام ولون wọ́n máa ń parọ́ àdáparọ́ mọ́lọ́wọ́ ọba wọn láàyò fìlẹ̀ṣọ́ wọn ni wọn ò ní là láyé wọn ò ní là níjọba ìjà kìíyàmà màtá ọ̀rẹ́ ti dúnìyà ìwà ni wọ́n kàn gbádùn lé ayé ni gbádùn kékeré náà ni tó ń ma ilé yìí náà jọ ìbọn tó ń padà bọ̀ wọn lọ́wọ́ náà tó ń ma ní òbí ipò fún ọ̀là àdá ìwà ni àwọn àfihàn tó ní àgbà àdáàbò ṣẹlẹ̀ بما كانوا يكفرون pẹ̀lú kó wọ́n ya kìfèrè lórí ayé náà ni pé mùsùlùmí wàláhì ọ̀rọ̀ ìgbọ̀ èèyàn tí pé ìlànà àwọn mùsùlùmí ọ̀dọ́ táwọn kìfèrè ìṣẹ̀lẹ̀ ayé wa ọ̀dọ̀ ìṣẹ̀lẹ̀ wọn wọ́n bá lóò jù wá lọ bẹ́ẹ̀ lẹ́nu gbogbo ẹ̀ tó bá fẹ́ tẹ̀sí ọlọ́run láyé ògbọ́dọ̀ ní òun fẹ́ gbádùn ẹgbẹ́ bẹ́ẹ̀ tí ò sí lọ́run tó ń bídé ń gba ẹbí tí ń gbádùn pé ọmọ ọdọ fẹ́ gbádùn bẹ́ẹ̀ tí òfin ọhún ti ń gbádùn ẹrọ ọhún kódà ò lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí òfin ọhún ti ń sọ̀rọ̀ ọmọ ń tú ẹnu rẹ̀ láti máa sọ̀rọ̀ ọmọ ń tú ẹnu rẹ̀ láti máa bú yẹn láti máa sọ àgbákú ọ̀rọ̀ ìbànújẹ́ ọ̀rọ̀ sí ẹ̀kọ́ bẹ́ẹ̀ tí ò ní àgbákú ọ̀rọ̀ ìbànújẹ́ ọ̀rọ̀ lẹ́nu àmọ́ ìbẹ̀rù ọmọdé wọn ah, ní ọ̀sán bí wọ́n ti máa jẹ́ ìsọ̀rọ̀ eléyìí jáde lẹ́nu mi ápẹ́lẹ̀ nǹkan lórí jáde lẹ́nu ni tòun ti jẹ́ pé yẹn ń ṣe Islam ni jẹ́ pé yẹn bẹ́ẹ̀ lọ́wọ́ ọba mi ẹ̀rí tó bí wọ́n di àbúrò rẹ̀ kàwé sí ọmọ àyẹ̀wò nípa pé bóòlù mùsùlùmí ó ti gbáyé gan bóòlù mùsùlùmí ó ti gbáyé àbúrò rẹ̀ wọn ni á ah, ṣe ṣe mùsùlùmí do gbáyé pẹ̀lú rẹ̀ ọlọ́run the wá Anyone who bọ̀ ní tí o kùnà sí àwòrán ìpàlàyé fún un. àwòrán ni tó ti rí ibi tí wọ́n da ẹ̀bùn tó pọ̀ lójú ọ̀nà rẹ̀ àwọn ojú ọ̀nà ẹlẹ́gùn tó ti rí rẹ̀ olóòtúlé ṣẹ̀rí kí wọ́n kó ègbò tí ojú ọ̀nà tí ẹ̀fẹ́ gbà kọjá o sì ní òjò tó fẹ́ gbà àfojú ọ̀nà yìí rẹ̀ o sì gbọ́dọ̀ wọ́n gbà o sì ní bàtà tó ti tẹ̀ ẹ́ tẹ̀pẹ́ èyí ó ti kàn ní inú kọlọ padà kọlọ lè wá bàtà tó ti tẹ̀ kọjá àbí kó wá ìgbálẹ̀ tó fi gbá ìgò yẹn kó lójú ọ̀nà tí wọ́n kọjá tiẹ̀ àbí kó rọra yí ẹsẹ̀ gada gada gala gada gada gada gada kọlọ ayọ gada gada kó fi lọ kọlọ atẹ kọlọ atẹlí ó sọ wá tẹ̀lé wọn ó gbogbo ní ìgò yóò tó fọ́ sí o ó tó tẹ̀lé wọn náà gbogbo ọ̀fọ́ ní o ó tó tẹ̀ ó ti kọjá lọ sí ẹ̀ tó àbúrò yà ni mo ní mùsùlùmí kì í lórí ayé lọ ó rà lọ yọ tẹ̀gádàgádà ni láti fi sílé ayé rẹ̀ ó kàlẹ́ bá rìn bùjà bùjà tó yẹ kí òde máa ti gbogbo nǹkan òde máa ń gbogbo nǹkan òde máa kọ́ gbogbo nǹkan tó òde máa kọ́ gbogbo tẹ́kù gbogbo tẹ́kù ọgbọ́n ìwọ́n náà bọ̀ láéláé ẹlẹ́sìn ọlọ́run ìdìbò ń rí bíi mọ̀ ń gbọ́ ìlú ọmọ ẹjọ́ fọ́nà tó bá ń gbọ́ bẹ́ẹ̀ lórí ọkọ̀ inú rẹ̀ gbọ́dọ̀ kọ́ bí olú rere yìí ọdọ́bẹ́sẹ̀ sí ọlọ́run ọgbọ́dọ̀ wọn kọ́rin ọgbọ́dọ̀ wọn jó ọgbọ́dọ̀ wọn gbọ́ ẹni tó tẹ̀sẹ̀ ọlọ́run ọgbọ́dọ̀ wọn kí alẹ́ kí lóbìnrin ọgbọ́dọ̀ wọn tún ọkùnrin ọlọ́kùnrin ṣọ̀gbẹ́sì ẹ̀rọ fi tẹ́ tó kí ní kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tọ́rọ̀ ní kí ọlọ́dún ní sinna ẹ̀yin obìnrin tẹ̀ lọ ìjáàbù fìtínà yìí pọ̀ pẹ̀lú ọ̀rọ̀ ọ̀kadà wàlá ìṣètọ́nù ti gbà ló bá ayé. ní ọ̀sán yìí mo ń kọjá lọ́nà nìkan ẹ wo ẹni yẹn bí ká ní pé kéèyàn wo ìbò ní bá ti ṣàpèjúwe o títí méjì ló fún ọ̀ra wọn títí méjì oṣù ẹ̀hẹ́ ẹ̀ríkà wo bí ẹni máa mẹ́rù agbo ọba àti títí fún ìtú ẹ̀gbẹ́ tí lè gbé sóra wọn lọ. èyí wá fẹ́ lọ sí sùúrù lérè ó ti wà ní fún ìtú ọ wá dúró sí fún ìtú rẹ̀ ìgbà tó ti fẹ́ mú ọ̀kadà tó lè lọ sùúrù lérè. tẹ̀ ọ́ níta ìfọ̀rọ̀ àárín yìí. wọ kó ìwọnú n'ụkọ sí títí agbọba kó gbẹ́tù lérè ń bẹ́ẹ̀ tàbí straight pẹ̀lú ìjáàbù aláì ọ̀kadà ní bàbá wọn ọ̀kadà wọn ni àà ìsà ó ti gbọ́dọ̀ lọ wọn ni òun lọ sí ilé rẹ̀ wọn ìgbà tó lè fọ́ sẹ́yìn lọ àwọn ọmọ báyìí ìdá tó kàkà ń gbogbo ara yẹn lọ ọ̀kadà lòún lẹ̀ lágbo pẹ̀rẹ̀ ọjà lè pẹ̀rẹ̀ báyìí pẹ̀rẹ̀ bó kẹ́sì ẹ̀rí tó wọnú àti kù lára yín ọ̀la ẹ̀rọ rẹ̀ ọkùnrin ọlọ́kùnrin kẹ́ mọ́ ọ̀kadà rẹ̀ lẹ́yìn káàzì wọ́n ti yín kẹ́ fíìrì ṣáà ìkékòjú wọ́n ti yín tó aláyẹ̀ tó ẹ̀rẹ́ tó náà kò lè ṣe ẹ̀mí gẹ́gẹ́ bí ẹ̀mí ẹ̀ tí ò rẹ̀ ṣe náà kò lè ní bí ẹ̀ tí ń tẹ̀lé ṣe ń jáde fotifoti tó tẹ̀wá sọ́wọ́ rẹ̀ ṣé ìwà nílò nìkan mọ́ni ibù lọ́ lọ gan ibù lọ́ lọ wàkọ́rọ́ náà bí ibù yóò ṣe kóòlù tó kó lẹ̀ níbi tó bá fẹ́ lọ tó fi jáde kọlọ̀ kí wọ́n gẹ̀gẹ̀ náà wọ́n lọ fẹ́ fàyà fúnra rẹ̀ nù tó bá ti rí ọkọ̀ tó wà convenient máa lọ kó mọ̀ pé kó ń rìn débẹ̀ náà wọ́n àwọn ó dìrà táwọn ọ̀rọ̀ ṣẹ́ àwọn ọ̀rọ̀ ṣẹ́ tó ẹgbẹ́ tó bá wọ àjẹ́nà ọlọ́wọ́ bá ọláì afárádà yóò yóò fi afárádà tí ó pọ̀ tí ẹ bá lè rẹ̀ sí afárádà ó láti jẹ́nà ọlọ́wọ́ rẹ̀ ó láti jẹ́nà ọlọ́wọ́ tàbí wàá burú tó wọ ìyá ọlọ́wọ́ pẹ̀lú rẹ̀ kọ́ pẹ̀lú rẹ̀ kọ́ pẹ̀lú ìjáàbù ìyà rẹ̀ sọ àlè bá lọ́dọ̀ ọlọ́run pépé àdéhùn ẹ̀ṣẹ̀ rẹ̀ sọ bá bá lọ́dọ̀ ọlọ́run láwọn tí wọ́n ní ìpàdé kó bóra tí ò ní ṣíṣímà rẹ̀ kó kóra rẹ̀ jánu kóra rẹ̀ jánu kó lójútì lọ́rọ̀ kan ṣàǹtàlù fún wa. الله بني متاع قليل ثم نراه جهنم وبئس المهاد لكن الذين اتقوا ربهم لهم جنات تجري من تحت الأنهار لكن الذين اتقوا ربهم لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها من عند الله وما عند الله خير للأبرار ولكن الذين تقوا ربهم àwọn akọ́lá bẹ̀rù ọlọ́wọ́ ọba wọn tí wọ́n páyà rẹ̀ tí wọ́n ń ṣọ́wọ́ òfin ọba tó dá wọn ẹ̀rí táwọn tí wọ́n rẹ̀ àpòyà tó ọ̀bá tó títún tí wọ́n ṣọ́ òfin ọlọ́run lè gbé adùn ayé pẹ̀lú wọn wákàkiri náà látọ̀ wọn. ṣé gbogbo ẹ̀ tó bá fẹ́ ṣayé gbogbo ẹ̀ tó bá fẹ́ ṣayé ó tọ̀ wọn ò lè ṣe tó náà ọlọ́dúnmọ́ gbogbo ẹ̀ tó wá bẹ́ẹ̀ já yé kò lè ṣe tó náà bákan ẹni tí ó ń ṣe tó náà tí ò tí ì máa dùn ayé ẹ má ti fọkàn bá ẹlẹ́rìí rẹ̀ wọ́n ti fọkàn bá ẹlẹ́rìí rẹ̀ tó ẹ̀sìn ọlọ́run ọba ó níbi kéèyàn ó ṣàfaradà kí o bẹ̀rù ọlọ́run kí o ṣá fún nǹkan o fẹ́ tí nǹkan yóò ti lọ fà ọ́ tí ti lọ tó wájú pé tí wọ́n fa ọ́ tí Islam wá ní kó fi já nǹkan yẹn náà lóbi já kò sí gbogbo ẹni ènìyàn lè kọ́ fa adùn yóò fa ọmọ ọ̀dọ́ nígbà tó bá ń dé táìmù ọ̀dọ́ àtọkùnrin àtọbìnrin ọmọ èèyàn ó wọ́n ó lọ yóò lẹ́bi satisfy yóò lẹ́bi ṣe ìṣìbá yóò lẹ́bi fún kínní yẹn ní kàdí ń béèrè àmọ́ tí o lè fi fún oní tó ń béèrè bí òfin ní kú sínú o olóògbé àti kí o tẹ̀lé ìlànà lẹ́yìn tó ọmọ wọn nìkan náà àlẹ́bí ní ọ̀dọ́ lọ́kùnrin àtòbìnrin bá ti lọ pé òun ti ń fèrè iṣẹ́ ti ní ọ̀jì kẹ́lẹ́ yẹn sọ̀rọ̀ ní fẹ́yàwó tó bá ikú bá ti lé gbogbo mẹ́jẹ̀ lókè ọ̀rẹ́ fẹ́yàwó lọ́nà tó o bá ti wà ní ìlànà yẹn tẹ̀sẹ̀ o ti wà lágbára ti fẹ́ yàwó wà ẹ̀rẹ́ yìí lè sọ̀rọ̀ máa gbà wẹ̀ máa gbà wẹ̀ tó ìjẹ́ nìyẹn ànábi nípa iná wúlẹ̀ wúwú ìjà àwọn yẹn ló máa kó níjà lọ òní ló máa kó lè máa ṣe lọ́dọ̀ ọ̀dọ́ káàkiri náà yẹn ti máa ń gbà wẹ̀ ara rẹ̀ máa ń rọ̀ ni ara ń rọ̀.

torí ànábi sọ ọmọ rẹ sọdọ tó sọ pé pé ìwọ ọ̀dọ́ tó ọba sí ìlú lọ́nà tó lè fẹ́ yàwó náà gbá rẹ tó bá nàbí ṣe wí nìyẹn tó bẹ́ẹ̀ ni àwọn ìlànà yẹn tánàbí là kalẹ̀ lórí gbogbo nǹkan náà lè yẹn wọ́n á lò kò sí ọ̀dọ́ tí kì í wù pé kóòrò náà lówó lọ́wọ́ tó bá dé séjì kan ọlọ́mọ ọgbẹ́ ìfẹ́ ìdàkùn ẹ̀jẹ̀ pé màá béèrè fún fẹ́ra tó ń lé mọ́ yẹ. kí ni wọ́n ń yá jù lásìkò yìí wọ́n ń yá fọ́nà ọmọ eighteen years ọmọ sixteen years ọbẹ̀ ra mọ́tò ní ìsìn yìí wàhálà ọbẹ̀ ra mọ́tò èmi náà ní tẹ̀lé yẹn ń ti yahoo káàkiri wọ́n náà ti yahoo ọmọ eighteen years ń ti yahoo kí wọn fẹ́ jẹ́ kọ́mọ́ tí ẹnìkan sọ̀rọ̀ kan yóò yóò dùn pé ọ̀rọ̀ yìí yẹn wọ́n fẹ́ rí bẹ̀ bá ó ní ọ̀rọ̀ àwọn ọmọ nàìjíríà inú ọlọ́wọ́ ti padà dàbí àwọn ìrántí ìlú tó dápọ̀ yẹn wọ́n ó ní kí ni ìṣẹ̀lẹ̀ tí wọ́n ní pé wọ́n lọ lọ́dẹ gba gbogbo àwọn tí wọ́n bá wọn ṣiṣẹ́ nílùú wọn ó ní torí kí ni mi ò ṣiṣẹ́. tó wọ́n lè kọ́sẹ́ wọ́n ní ilẹ̀ yorùbá yìí yorùbá fẹ́ pọ̀ jù ní ìsìn ibi àìníkan ti àwọn yorùbá ó àwọn yorùbá mú wa adókè wọ́n múra gan àwọn ìyàwó àwọn yorùbá kọ bí àdínkìlẹ́ pé àbí ọmọ yorùbá àwọn ọmọ ọjà ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ lágbàkùn yorùbá wa ọ̀ àbúrò yẹn èyí tí ń ṣe bí ọkùnrin obìnrin ọkùnrin tí ń ṣe bí obìnrin bọ̀dúwìtì ọmọ Yorùbá ni àwọn máa ń tẹ ọmọ Ìgbò ẹ ọmọ Yorùbá ni ẹnì ọgbà yẹn Yorùbá burú yóò lọ sọ àbíkẹ́ ń jẹ ẹ Idris Idris ń jẹ wọ́pọ̀ ayé ọmọ Yorùbá burú pa so àwọn èèyàn wo ẹ gbọ́dọ̀ lè sè ọmọ awúsá wò lẹ́ rí níbi ìdí ìyàwó ọmọ ìwá àwọn ọmọ ìwá yìí rẹ̀ tó ọ̀fẹ́ kan ṣe ọ̀lẹ olè náà ni wọ́n àwọn òbí wọn ló sì mọ ọgbọ wọn ojú ọmọ bá tẹ̀ wọ́n wọ́n wá tó fún rọ́bà kiri bí ẹ̀fà láyé ọlọ́run ìjọba ẹ̀wọ̀n tó wá kiri mi o ọmọ tí òbí ń lé tó òfin ọ̀nà títí ń rówó tó ń sì ń rí tó ń rí kò ṣiṣẹ́ kò ní kankan kò ní ìdábẹ́ kan láti wọ́n gbé náà lẹ́ẹ̀dẹ̀ rìsáàtì àti táwọn ló ń ṣe <laughs> rìsáàtì ìwọ̀n wà ní ilé wo ló ń ṣe ń lé kókòdì eh, àwọn àdìsẹ̀ kí ló ń gbọ́rọ̀ wà lẹ́kùn ẹ̀lẹ́lẹ́kì ni ó ń gbé ẹni kí ló ń ṣe lẹ́kì iṣẹ́ ló ń ṣe ó ní kọ́ bẹ́ẹ̀ àwọn ẹgbẹ́ òun à kò ní ṣe àwọn náà wá tó wọn kọ́tà sí kéde tó rà wọ́n èèyàn gbá tó lé ó ẹ ọ̀rẹ́ ṣe báyìí ó fẹ́ ra bàtà bàtà ní two thousand kẹ ẹ̀rí bàtà yìí ansẹ̀tì ansẹ̀tì ó five hundred thousand lẹ́lẹ́ lò. tó gbogbo ẹ̀yàn ọ̀dọ́ ọ̀la ẹ̀rọ lè fọjú ni ọmọ mi ò ṣe yálà ìgbà kan iṣẹ́ ríru tí ń ṣe yìí ní ìṣe yìí ẹ̀yìn ja ẹni bẹ́rẹ̀ pàtó láwọn ọ̀rọ̀ kéékèèké tẹ́ ẹ̀ ṣe ìyàwó kìíní sí àwọn kan náà ti rìn ìlànà tó burú báyẹn rí kò jámọ̀ kankan lónìí yìí mọ́ ìgbà kan olówó sáwúdí olówó sáwúdí kò jámọ̀ kankan mọ́ lónìí kọ́lá kan wá gbé ẹ̀kọ́ ṣe àwọn ṣé pé táwọn lè ń ṣe sáwùdí lè mọ́ká náà lè bá iṣẹ́ ẹbú ọ̀nà yẹn ti pa ẹ̀rọ lè fi lọ́bẹ̀ lónìí kọ́ láwọn lè ń ṣe bẹ́ẹ̀. báwo pé kò kéèrè lọ́mọ tó bá mú yàn píù gé ní orí ni ẹgbẹ́ yọmọ lọ́rọ́ ti gé lórí ẹgbẹ́ yọmọ lọ́rọ́ tó ti gé wọn ní orí ní ní sáwùdí. tó bí lẹ́yìn ló ti padà tó di tẹ̀sẹ̀ àwọn ó ṣe yálàyà ẹ̀sìn tó àbíkọ́ àwọn méjèèjì ẹ̀ lọ́lẹ́ kẹ́kọ̀ọ́ àbíkọ́ tó dé ẹ̀ lọ́lẹ́ kẹ́kọ̀ọ́ tó ọlọ́wọ́n bá ó ní kẹrí lẹ́ kí ni lẹ́rí rẹ̀ sáfọ̀ wọ́n bá wọn ẹ̀ tó bá bẹ̀rù ọlọ́wọ́n bá tó páyà ọba tó dáa ọlọ́wọ́n bá ní kí wọ́n àjẹ́rẹ̀ yóò jẹ fún wa kọ́ ọ̀kọ́ ní ọmọ àlìjẹ́ náà kó ṣọwálẹ̀ tí ó tẹ̀lé aṣọ ọlọ́run wọ́n ti wá ní ọmọ tí ó fa ìlú jẹ́ tó ba àdúgbò jẹ́ ṣe pé àwọn wíṣí àgbẹ̀rẹ̀ tó rọrùn èyí wọ́n ti ba Yorùbá jẹ́ àbí wọ́n ba Yorùbá jẹ́ lè dì aláwọ̀ sọ Yorùbá ló kọ bú àti eh, wọ́n ti kọ sí àgbẹ̀rẹ̀ pé wọ́n ti sọ Yorùbá ló kọ bú lágbàáyé wọ́n ní àgbákò Nàìjíríà táwọn ìgbà rẹ̀ jìbìtì tó wọ́n àti akọ pé ọmọ ìwà tẹ̀lé fún àwọn obìnrin mùsùlùmí ni tí ó mùsùlùmí ni ìjọlọ́pọ̀ ń ṣàtàn wa ó sì àlékọ́ tọ́tọ́ rẹ̀ fún wa ilẹ̀ ṣáàlì kan wọ́n wọ́n sí ni أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. نعم. السلام عليكم السلام عليكم ورحمة الله وبركاته. أنا مسلمي كنت مجموعة ولدي وزوجة أنا نبي داعي هو كان ممكن. إذا كان يسلم كل بشر. وأنا بسلم كذلك على يعني على الطبع على كل ولد كل ولد كل ولد. Kọ̀ọ̀lù kí ọ̀rọ̀ náà ẹjọ́ ìgbà ló kí ọ̀rọ̀ ó yàtọ̀ ní túbá ọjà ọkọ̀ bẹ́ẹ̀ kó mọ́ kú sí olú kaba wọn kó mọ́ kú sí olú bàbá wọn. àní kọ́lẹ̀ ní tí ti mùsùlùmí gan àwọn ẹni wọn ń gba ìgbà. bẹ́ẹ̀ bá pé nǹkan ṣe gan ni bá ti fi nǹkan jẹ́ ìlú gan ni wọn ẹni tí ti mùsùlùmí àwọn ẹni wọn wù wọ́n gbà bó wà ní ẹni tí ó jẹ́ mùsùlùmí wà ní ọ̀hún ọ̀hún ọ̀gbà rẹ̀ nígbà tí ó ń tẹ́ sábẹ̀rẹ̀ ní wọ́n tí òun bẹ́ẹ̀ tó àmọ́ nínú yàrá tí wọ́n ń pẹ́ nínú gbájú yẹn ó ní ọpá kan bẹ́ẹ̀ tí wọ́n fi ń dàgbà lónìí. wọ́n yóò tó irú àwọn bá wọn fura kàwé pé máa ń wọṣẹ́ láwọn lè wọ́n ní pẹ́kẹ́ ni àwọn èèyàn máa ń rí irú àwọn yàrá tí òkúta máa ń lò yẹn ló máa ń kọ́ sí mọ́lá bí òun fọ́nà ẹ̀yìn ọ́fíìsì ló ń pè pé ọ́fíìsì máa ń ló ti máa dáhùn èèyàn lóhùn ìfẹ́ kódà mo ti rí mọ́lá ti tẹ̀ ti pé níbi táwọn ẹ̀yìn ọ̀kalẹ̀ pé ọ́fíìsì máa ń lára tó dára sí ní ọ̀rọ̀ yìí náà ní o ọ̀láì ọlọ́sọ̀mbìnrin ní alọ́lẹ̀ bá àfàwọn ẹjọ́ rẹ̀ àwọn ẹ̀sìn bá kókò wáyé rẹ̀ à ní ẹ̀yìn à tó òun ní kí àwọn èèyàn lérò tó bá yẹ ló sọ irú ẹni ẹni tó bá ti kọ́kọ́ lọ sí ti wá àtúntò kẹ̀kẹ́ rẹ̀ à ìṣe ìṣe à kò burú o pé ẹ̀dá kò bá dá ẹja wọn ló lọ́wọ́ ẹ̀ inú ìmọ̀mù tó fẹ́ kà fún abẹ́ ìjẹ ìmọ̀mù gan ní ilé wù tòun tí ò bá gbọ́ ẹ̀tọ́ àti rẹ̀ fáwọn èèyàn láti rẹ̀ fáwọn èèyàn náà. Oúnjẹ ilé ìṣẹ́lá ẹ̀rọ tó tilẹ̀ ṣáàtù. Ṣé lọ́kàn lọ́wọ́ àṣàyè ìrọ̀lọ́pọ̀ nípa ìṣàkóso ìpínlẹ̀ Ṣáàrù àti Yóòdù. Bákan náà, àwọn ọ̀rọ̀ ìwọ́sẹ̀ ìwọ́sẹ̀ da za su sukiri tsoron sarata mai yoruba cewar kwariyawe mutum yau ẹ̀bùn wọn kàn fẹ́ẹ́ tí ọwọ́ rẹ̀ bá wà níwọ̀n tó wọ́n sì tí ó ṣe fọwọ́ rẹ̀ tóbi fẹ́ẹ́ gẹ́gẹ́ jù fọwọ́ rẹ̀ ti kéré jù tó bá bu ọwọ́ kan báyìí tó ọwọ́ kan yẹn ni mọ́tò ọlọ́ọ̀ni ọlọ́ọ̀ni mọ́tò kan àwọn tí ọba yẹn ṣe tó kílẹ̀ jù ọlọ́ọ̀ni agolo mílíkì yẹn kọ́ àwọn tó bá ti tẹ̀ lánàá agolo mílíkì yẹn mẹ́ta lẹ́wọ̀n sí yóò dé òkè kéde mọ́tò yẹn báyìí tó túmọ̀ sí pé mẹ́ta méjì èèyàn yọ mẹ́rin mọ́tò yóò jẹ́ méjì méjìlá náà ni fún eré kan tó fún àlàyé síwájú ọjẹ́ ike tí wọ́n fi wọn láìsí wọn tí wọ́n ní mọ́tò méjì tí wọ́n ní agolo méjìlá ẹ̀yọ̀ tí wọ́n lè àtàbọ̀ náà ni ẹnìkan ẹyọ mẹ́ta rẹ̀ tó jìnnà sí ike ọ̀dà kan náà lè fún èèyàn méjì ike ọ̀dà kan ní èèyàn méjì tó bí mọ́tò yẹn ṣe rí òun náà nìyẹn tó wọ́n wọ̀ ọ̀hún àìlẹ́wò. bákan náà àwọn tí yóò fún èyí ó fún àtìkọ́rọ̀ àwọn tó ń jẹ́ fúkọ́rọ̀ òun ni táyíká tó ṣe pé kò tiẹ̀ rí nǹkan kan nínú nǹkan tó ń lè dì òun àti mọ̀lẹ́bí rẹ̀ wọ́n máa ní bùkátà sí one thousand ní òjọ́ kí wọ́n fi ẹ̀ rí two hundred bóyá one hundred àbí two hundred náà máa rí dókítà rí òtí ẹ̀ tó wọn jẹ rárá ìlú ènìyàn pè ní fọ̀rọ̀ ìkọ́ ọmọ sọ́nà ní káàkiri ọlọ́pọ̀lọ́ wa ń bẹ̀. tó bá kan náà mọ́tàkìn miskin lẹ́tọ́ ṣe pé ó ń rí ìdajì ju ìdajì ìtẹ́ ní ìdùnnú àmọ́kòtò bóyá wọn ní di one thousand lápèjúwe tí wọn wá ní di six hundred tí wọn ní seven hundred so àmọ́ kò tó tó ní ìfẹ́yẹ́ irú ẹni yẹn náà á fún tó bá kan náà ẹni tí ó jẹ gbèsè ó ń gbèsè ní àlékún onídàká bákan náà ẹni tí ó ń ṣe ojú ní àjò yẹn lè fún tí nǹkan ti tán lọ́wọ́ rẹ̀ yẹn lè fún so ẹni tí à ń fa ẹ̀mí rẹ̀ náà kì í ṣe mùsùlùmí àwọn akẹ́kọ̀ọ́ láìkì Islam ìyẹn lè fún so àwọn bákan náà àwọn tó máa ń tún ṣiṣẹ́ jẹ̀dún gbà kan tí wọ́n bá ń dá zakajọ zakatọ̀ fitiri wọ́n máa ń dá sọ́dọ̀ ìmọ̀ọ́mù mọ́mọ́ wa gbà mọ́mọ́ wa ní ní pé ń dájú dá sọ́dọ̀ ìmọ̀ọ́mù ni pé mọ́mọ́ ni wọ́n mọ àwọn tí wọ́n ní bó ṣe kí òun nínú ẹ̀sẹ̀ lọ wọ́n ẹni tó bá ń jẹ́ pọ̀ ló ń jẹ́ bí aṣáájú níbi ẹ̀sẹ̀ àwọn tó ń jẹ́ èèyàn rẹ̀ tó gbọdọ̀ máa súnmọ́ débi pé wọ́n máa jẹ́ wọ́n máa sọ̀rọ̀ wọn fún sí ìmọ̀ pé ah, ẹni yìí onídìrú kan báyìí ẹni yìí onídìrú kan báyìí tó bá kó lu oúnjẹ yẹn wá òun lọ lè yọ fún lọ ẹni yẹn ti di ámì dínà àlèyà kí wọ́n á lè wọ ìmọ̀mù náà afẹ́yìn náà ẹ̀yin náà eré lọ tó ẹ bá pín eré fáwọn èèyàn tó tó burú bẹ́ẹ̀ tó àwọn méjèèjì ọlọ́wọ́ bá kanu Kùránì yẹn tó bá fọ ní zaka náà ló ní ìṣègùn lọ́rọ̀ tó ká tó lẹ̀ fitiri náà gẹ́gẹ́ bá wọn bá fi ṣàlàyé rẹ̀. Bẹ́ẹ̀lẹ́ náà owó ẹ ẹni tí ó yọ àlè ọ̀kẹ́ ẹni tó bá fẹ́ yọ yóò jẹun tó ní. yóò yọ fúnra rẹ̀ yóò yọ fún àwọn ọmọ rẹ̀ tí ń bọ́ àwọn ọmọ rẹ̀ tí ń bọ́ ọmọ rẹ̀ tó ti níyàwó ti ń bọ́ra rẹ̀ kò ní ìdíkọ̀ yọ tiẹ̀ náà o ti ń lé ọkọ rẹ̀ kò ní ìdíkọ̀ yọ ọmọ sọ àwọn ọmọ rẹ̀ tó ń bọ́ tó bá ṣe pé wọn náà lọ fẹ́yàwó fọmọ rẹ̀ lọ ń bọ́ yàwó lọ ń bọ́ ọmọ rẹ̀ wọn náà so yìí lè ikú zakato ìṣẹ́sẹ̀ ni ìyàwó yà sọ yóò àmúgbẹ́ tí ń bọ́ ìyàwó náà ti wọnú rẹ̀ kọ́lá ọmọ ọ̀dọ̀ tí ń gbé ọ̀dọ̀ yẹn yẹn gbọ́dọ̀ yọ fún un tó ìgbà tí ń tó agbóhùn àti ẹrú fi wà náà ni ó tó yọ fáwọn náà Umar ní fọ́nrọ́dọ̀rọ̀ ti sọ lọ́wọ́ sọlọ́ sọ àmì tọ́mùrin àwọn sọ àmì na àwọn من زبير أو كذا قدق أو كذا هو على الحر والعبد والأنثى والذكر والأنثى ثم الصغير والكبير تقول صاحبي يعني تقول يو يو أو يو يقا كل علمي ربنا جعل مرانا لا ترى كوي هو هو هو تبقى بيري أنا فرنا كابو فيدري أين أنا سوي oúnjẹ rè ntánẹ́bì ni ayọ̀ ni kíní kẹ̀kẹ́kan tó wá dìgbẹ̀ yẹn wà ní àmọ́ àwọn àfáà ní alẹ́ yọ owó àá anẹ́bì sọ nǹkan níbi ń tẹ́ ìrọ̀lẹ́lẹ́ yìí ẹ̀yìn ní àmọ́ tó ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tó jìnà sí òdodo ni má yọ owó má yọ owó láti yọ tó oúnjẹ ni kéèyàn kéèyàn tó wá lọ oúnjẹ fún yàn tán kò sí láìsí ní kò bó lówó kìí ṣe pé ẹrẹ́ fún yàn lóúnjẹ nìkan ni ọ̀rọ̀ zaka ń bá lọ àlẹ́bí ní ẹ̀rẹ̀ tóhùrọ̀ fún ṣẹ́tùmọ̀ta ìrìnlẹ́sọ ìní àwọn tóhùrọ̀ fún lè sọ ì wọ́n tó ìmọ̀tẹ́lẹ̀ mọ̀tàkì ń sàkókò tìlẹ́jì yóò fọ ẹ̀ṣẹ̀ yàn máa yóò sì jẹ oúnjẹ fún àwọn tálíkà tòun tí ó pé ìṣẹ̀rẹ́ mọ́ sálẹ́bí ni oṣù gẹ̀gẹ̀ náà ni nítorí oṣù náà ni nítorí kí oṣù gẹ̀gẹ̀ náà ni káṣẹ̀ ní kọ́ńtà rí pé áá ike ìtànẹ́bí ni tọ́lọ́ ní ká ṣe ìtànẹ́bí ni á ṣe ní. tó ìyí nǹkan tó fún yà pé á ìyẹn ní ti nǹkan mi ò torí á ṣe náà ní ṣe. wọ́n á ní ẹ ẹ̀jẹ̀ ká fìlà ká ìwó ọ̀rọ̀ ké alẹ́ tó fi làákà ìwó ń tiẹ̀ ìgbé ẹ̀sìn rẹ̀ ń jọ́ ọ̀bá ti sinmi wá àbí alẹ́ ìmọ̀tẹ̀ gbọ́kàn ẹnìkan ló rédíò lónìí bàtà òun sọ ní kò tó wọ́n láyé àdẹ́sì ọ̀lá ọ̀sán náà wàlúwà ìdúkàtà tó ń gbé ọ̀tà fẹ́ ṣe iṣẹ́ inú tó ní kò tó wọ́n láyé àdẹ́sì ó ní trade ni wọ́n tọ́ bá ti ní ìṣèlú náà ó yọ zaka sílẹ̀ tó ó ní ó ní kò sówó láyé àlẹ́ sọ̀rọ̀ sọ́nà à nìkan tó láyé tó òun náà ní pé owó ni kámọ́ yọ owó oúnjẹ ní ká yọ àlọ́kò tí tó burú ní kéyìn o tó fún yàn lówó ti lẹ́yìn ìgbà tí yẹn bá yọ oúnjẹ tán délé iná ọ̀rọ̀ fẹ́mi tí à ń pàkíyèsí ẹ̀rọ àpò ìṣẹ́ tó bá ti jẹ́ ẹ̀sìn ọlọ́run tọ́lọ́ ti lè kẹ́ máa rí i nǹkan yẹn náà bẹ̀rẹ̀ ká bẹ̀rẹ̀ ṣe olókèrè ṣe ìrọ̀ ẹ̀sìn wa àwọn tí ń bọ̀ àwọn àmì àmì ẹ̀sìn wa irú ọ̀la ní ìsìn wọ́n fẹ́ ká mọ̀ rí tó kálukú pín oúnjẹ fáwọn èèyàn nínú iléyà ṣe ìrọ̀ ní pẹ́ẹ́ ká mọ̀ rí tó kálukú ra ẹran ìdí ń jẹ́ tí ń bọ̀ wa nù ẹ̀rì pé owó láti lórí ṣe kí ni owó láti rà owó láti lórí oúnjẹ owó láti rẹ ẹran kẹ́lẹ̀ kan ó sùn bẹ́ẹ̀ ti ń sọ fún sọ́wọ́n fi owó yan jáka bẹ́ẹ̀ yẹn ẹ kẹ́wọ́n fowó yan kẹ́wọ́n fowó yan jáka kẹ́wọ́n fowó yọ léyà náà kẹ́wọ́n fowó paléyà ẹ̀dùn alẹ́ sọ̀rọ̀ ní títà ọ̀dọ̀ kó wùlẹ̀ pa kó pẹ́ fáwọn tálíkà kan máa lè rí kó pé wọn kó pé fún wọn ní five thousand kí wọn lè ra bọ́ǹgìtà kí wọn lè yín kí wọn lè àwọn àdàkàdà. tó tó bá tún di táìmù tó bá bímọ náà mọ́tò tó pa má pa àké ọmọ pẹ̀rẹ̀ owó náà ló tó pẹ́ máa rẹ̀ yẹn. lásìkò hajj ẹ̀fọ́ àmọ́ kó kalẹ̀ náà ni tó fi lọ hajj ẹ má kó kalẹ̀ mọ́ ẹmu owó ẹmu owó ẹmu hajj lè lọ yẹn ẹmu ní táìsì rẹ̀ kébé lọ lè ṣe hajj à ṣe ìrọ̀kọ́ kó kó wà rẹ̀ tó wọ́n lè lọ. tó ẹ bá hajj jẹ ẹ bá ẹ jẹ ìrọ̀ pé òyìnbó rí kí o ní àwọn àrùn kan báyìí àwọn àrùn kan báyìí kì í ti ní iná tù yẹn tí wọ́n tó pàdé rẹ̀ sáré bá ti sọ kan báyìí nǹkan tó ní àṣẹ náà ni yẹn gbọdọ̀ ṣe هذا وصلى الله على محمد وعلى اله وصحبه وسلم السلام عليكم ورحمه الله وبركاته. So láyé ọ̀la wà sí ilẹ̀ yọ̀ ní ilé ìlà káṣẹ̀ fi parí tó láti wà ní ìrọ̀rùn sí iṣẹ́ pè náà.